láti tẹ̀kọ́dé gbogbo ara ọba oníyọrí. about France. about turn about turn. it is in conjunction. in conjunction. It together. togetherness. tó bá wà lórí omi tọkọ bí ẹyẹ báyìí àwọn kan jáde ní ojú tó gbòòrò báyìí. yóò dùn mí lọ gan ni. bẹ́ẹ̀ ni lẹ́nu ẹ̀ nílẹ̀ kí. àmàlà ẹ̀ka àdàmú kò lọ́wọ́ fọmù lókè tó ní sáyẹ̀nsì pé èmi mo mú ní sẹ́jọba ó sojú rẹ̀ ọsọ kí wọ́n bá kan. ẹ̀lẹ́ o òbúkọ abu ẹran tá ló búkọ láti tírí etí ni. bẹ́ẹ̀ ló ná bí ẹ bá mu tí kí wọ́n sọ pé yẹn sí ṣé bó jẹ ayé ni ẹni tó máa tẹ̀mí máa jẹ tó máa lè pè mí jẹ ayé ràn rẹ kí wọ́n à tẹ̀mí bẹ́ẹ̀. nígbà tí màá bẹ̀rẹ̀ skul mi mo lọ unisem that's university of cement. good yes mo kú òun bẹ mo padà lọ ṣe dìgírì mi ní Junipetro. Ah, oh, ìtò wa bí mi inú jù tẹ fi rúùlù tẹ fi ṣẹ̀ síjọba ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ ń ṣe kinní lábẹ́ o ẹ tún wo kinní ọkọ yín o tún ṣe kinní lábẹ́. two cases. ó di kéèsì mélòó ó di méjì. kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ ọmọ mi lẹ̀ ọ̀lẹ̀ rí rí káàkiri ẹ̀yin ò rí nǹkan mi ẹ̀yin ò rí nǹkan mi àní kò yẹ kẹ́ ẹ tún gbọ́wọ́ sí báyìí. obìnrin ọmọdé bá ń dọ̀bálẹ̀ bí ọkùnrin tẹ́ ẹ̀ pé bàbá rẹ̀ ló bukú ni àbúrò rẹ̀. ọmọ ẹ kọlọ́fà ọmọ ẹ kọlọ́fà. kí ni ìfà ṣáàgó wúwo. téèyàn bá sì dẹnu kan ọmọ kékeré ṣáìdà abúsẹ́sọ̀ ni wọ́n fi ń kun olúwa rẹ̀. fàdáì fàdáì fàdáì téèyàn bá ta ẹni sẹ́ ìjọba wọ́n sẹ́ fẹ́ẹ́ ṣe bàì sọ́kàwé. àmì ti yànmù yànmù. níbo la ti rí. inú omi yìí ni. ẹ fẹ́ kọrin. ẹ lè kẹ́ ẹ wọ́n sí. ẹ lè ṣe pòdúsà wa. Ah, ah.